èyí ni iye àwọn ènìyàn tó wà níbi ìṣèjọba aṣíwájú bọ́lá ahmed tinubu ẹ̀yà wọn àti orúkọ wọn ní sísẹ̀ǹtẹ̀lé tó fi mọ́ ẹ̀sìn tí wọ́n ń sìn àti iye tí gbogbo wọn jẹ́ àwọn mínísítà náà ni wọ́n jẹ́ márùnléní ògójì ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ wọn rèé ní sísẹ̀ntẹ̀lé ẹni àkọ́kọ́ ààrẹ aṣọ́gbọ́lá ahmed tinubu igbákejì ààrẹ kazeem shentima mohammed badaru mínísítà fún iléeṣẹ́ ọmọ ológun dr bello matawale mínísítà lábẹ́lé fún iléeṣẹ́ ètò ààbò ọ̀làwálé ẹ̀dùn mínísítà fún ètò ìṣúná àti ìṣàkóso ètò ọrọ̀ ajé àtíkù bàgùdù mínísítà fún ètò ìṣúná àti ètò ọrọ̀ ajé olúbùnmi túnjí òjò mínísítà fọ́rọ̀ abẹ́lé táírù màmá mínísítà fún ètò ẹ̀kọ́ tanko sunumu mínísítà abẹ́lé fún ètò ẹ̀kọ́ ali pàtẹ mínísítà fún ètò ẹ̀kọ́ àti ìwòsàn fún ará ìlú túnjí àlùsà mínísítà abẹ́lé fún ọ̀rọ̀ ìlera àti àwùjọ ibrahim jendam mínísítà fún iléeṣẹ́ ọlọ́pàá imama sulaiman ibrahim mínísítà abẹ́lé fún iléeṣẹ́ ọlọ́pàá david umati mínísítà fún iṣẹ́ òde ahmed danjiwa mínísítà fún ilé gbígbé àti ìdàgbàsókè ìlú ahmed tijani dunwaso mínísítà kejì fún ilé gbígbé àti ìdàgbàsókè ìlú alikali ahmed mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ ọ̀mọ̀wé penta ẹ̀dù mínísítà fún ètò lẹ́sẹ̀lùgbẹ́ waheed adébáyọ̀ adélábù mínísítà fún ohun àmúṣagbára abubakar kyari mínísítà fún ètò ọ̀gbìn àti ìpèsè oúnjẹ aliu sabi mínísítà kejì fún ètò ọ̀gbìn àti ìpèsè oúnjẹ joseph uti mínísítà fún ìpèsè omi àti ìmọ́tótó bello muhammed buroyo mínísítà kejì fún ìpèsè omi àti ìmọ́tótó abubakar mumin mínísítà fún ìdàgbàsókè ẹkùn niger delta john heno mínísítà fèrè ìdárayá adégbóyèga oyètọ́lá mínísítà fún ohun àlùmọ́nì àti ọ̀rọ̀ ajé orí omi ọ̀sùn tìjání mínísítà fún ìbáraẹnisọ̀rọ̀ ọgbọ́n inú àti ọrọ̀ ajé orí ayélujára yusuf matawa kunga mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè festus kiyamo mínísítà fún ìrìnnà ọkọ̀ òfurufú isaac salako mínísítà kejì fún ọ̀rọ̀ àyíká uchi nnachi mínísítà fún ìmọ̀ ẹ̀rọ àti sáyẹ́ǹsì Mohammed Idris mínísítà fún ètò ìròyìn àti ìtanijí Dr. Doris Nkuru Nzuka mínísítà fún ìdáṣẹ́sílẹ̀ káràkátà àti ìdókòòwò Suhaib Abubakar mínísítà fún ìgbàsókè irin tútù Délé Aláké mínísítà fún ìdàgbàsókè ohun àlùmọ́nì inú ilẹ̀ uba magari mínísítà kejì fún ìdàgbàsókè irin tútù enet olopore mínísítà kejì fún ọ̀rọ̀ epo rọ̀bì epepe empo mínísítà kejì fún afẹ́fẹ́ gáàsì simon capon lalong mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìdàgbàsókè lọ́lá adéjọ́n mínísítà fún ìrìnnà afẹ́fẹ́ nkeruka oyechukwu mínísítà kejì fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ lateef fagbemi mínísítà fún ètò ìdájọ́ àti agbẹjọ́rò àgbà uche kennedy ohani mínísítà fọ́rọ̀ àwọn obìnrin menzin wike mínísítà olú ìlú nàìjíríà mariga mohammed mínísítà kejì olú ìlú nàìjíríà anatu musawa mínísítà fún àṣà ìṣe àti ọrọ̀ ajé ìṣẹ̀lẹ̀ ọpọlọ zephaniah ginzalo mínísítà fún àkànṣe iṣẹ́ àti àjọṣepọ̀ ẹ̀ka ìjọba gbogbo èyí ni iye wọn àti bí orúkọ wọn ṣe lọ ní sísẹ̀ǹtẹ̀lé ẹ má gbàgbé láti bá wa jẹ́yìn channel yìí fún ìrànlọ́wọ́.